hello. ọ̀rọ̀ tí mo rí ó tí mo rí sẹ́ ni mo ṣe ń pariwo ẹ fọ̀rọ̀ mi kọ́gbọ́n. jọ̀wọ́. oh my goodness ṣé ọkọ ẹ náà ló ń nà ẹ́ tó báyìí. jọ́ kí ni ò bá ṣe tí èèyàn máa jí táwọn ń nà ọmọ èèyàn báyìí ó bó ṣe sọ ẹ́ náà no tell me what happened. ìwé mi the funniest part of it bí o ṣe kọ́kọ́ o ṣe ló pẹ́ wọlé as usual gbogbo rẹ̀ bá rùn fọ́tí mo ní kí n try láti cover imú mi gbà tó bá mi sọ̀rọ̀ ni wọ́n ní mò ń try láti sọ fún ọpẹ́ inú òun rùn bó ṣe kó gbájú fún mi nìyẹn. onírà ìbátẹ́nu tiẹ̀ náà ni òun ní kọ́lọ́kọ́ máa ń lò lójoojúmọ́ kí ló dé màtá máa ní kọ́ ní respect ilé ọkọ wọn ní respect ilé ọkọ ẹ jó orí burúkú yìí náà kọ́ máa bú ọkọ ọkọ ló ń sìn sábà ń bí. wọ́n ti stop me. ẹbí bàjẹ́ gẹ́gẹ́ bí hospital ṣáà ṣe kọ́ máa kọ́ rẹ̀ lórí ẹ̀kọ́ ah see this is the time that I will show your husband pé he won't go near you. ló ṣẹlẹ̀ who mo ṣe nu àbúrò mi now what's the meaning of this no I, I, I will deal with him Tell him if fẹ́ can be dàrú ni o but this time around tẹ́bí bá ma dàrú kó dàrú I will show him that pé ìwọ gan abẹ́rẹ́ tó lókun dì ni ẹ́ ah so that I have to be at work now Oh, ah ló wà ní kí him. ma ó de wo bẹ́ẹ̀ ó yẹ kí n gbọ́ṣọ́ mi fún yín pé mo. bá ṣe iṣẹ́ tí ah, right away ni just calm down. ẹ pẹ̀lẹ́ ìyá ọkọ mi ọlọ́run ní fìyà jẹ yín ṣe ti gbọ́. ẹ ṣe ti sọ àwọn jẹ. ẹ tètè mú tí yín kó tó tutù ṣe ti gbọ́. ìwọ náà tètè mú tí yín kó relax ẹ kó jẹun then when I come back, we'll talk better. And if you have to go, we'll go and meet him. Just take care of yourself, eh? I have to be on my way. Okay, darling. See you later, eh? Take care of yourself. Ẹ pẹ̀lẹ́ yọkọ mi. Ẹ ṣé kí by bá yín to oúnjẹ. I relax, mom, ń Just Ṣé ti gbọ́? Ẹ pẹ̀lẹ́, take care. up big time Get ló ṣẹlẹ̀. madam let me rí mm-hmm. ẹ ẹ me fún mi sí pé transaction mo suffering people. yín i think you should call your bank first. excuse me oṣù no bank bá mi sọ irú ọ̀rọ̀ kọ́rọ̀ wo ló ń sọ lẹ́nu yìí. tó fi kí ló ṣẹlẹ̀ náà. madam transaction mo dẹ̀ try to explain for fún wọn have àbí transaction ní pé kọ́ pé báńkì wọn níṣẹ́ ló ń pa owó mọ́ madam ẹ take it easy now. ọ̀rọ̀ lórí owó là ń ọ̀rọ̀ lórí owó là ń sọ tó kẹrù dáadáa kẹ tó sọ̀rọ̀. ó pọ̀ sí mi kò jẹ́ network ẹjọ́ eh. má bínú ṣẹ̀kọ́ ok manager tẹ fẹ́ rí yín lọ́fíìsì wọn. manager kí ló fẹ́ rí mi fún. tẹ bá dọ́fíìsì wọn ẹ má bínú torí wọ́n gbóhùn yín náà lọ́sẹ̀ ní kẹwàá. ibo lọ́fíìsì wọn wà. just go straight you turn to the left. pariwo ta ló ń pariwo <laughs> wọ́n lè pọ̀. èmi gangan lèmi wọn ò nífẹ̀ẹ́ lòmí ṣe mí. ó ṣèjì tí. ẹ ṣáà jókòó ẹ eh. jókòó. wo baby girl má jẹ́ kí n jókòó kí ló ń ṣẹlẹ̀ kókó bá mi sọ tissues tí mo ní pẹ̀lú company yìí kí ló ń ṣẹlẹ̀ bá mi ṣètò ẹ̀ náà. Janet Janet ṣé bẹ́ẹ̀ mi rè ìwọ rè àbí ó ṣẹlẹ̀ ti rí mi. ṣé bá ní àkínlẹ̀ ni ní mo sàn ká mú kí kan ni. jọgbó bí ọ̀rọ̀. ẹ ọ̀rẹ́ mi. jẹ jẹ jẹ jẹ jẹ jẹ nẹẹsì. my dear friend Adetomi fi mí sílẹ̀ like lọ bá àbúrò ẹ̀ what is it please. kágò tó délé ayé làkùkọ tí ń ṣiṣẹ́ àgọ́ mi ò tiẹ́ mo òun náà mo ń try explain fún ẹ mi ò tiẹ́ come out mo ń bẹ sán o ṣáà gbé mi lọ báyìí gbé mi lọ báyìí. yé má ṣe mí léṣe náà ẹ̀dẹ̀ take it easy. ṣe mí lóore we just we just need to leave. ẹ̀gbọ́n mi kilo ló ṣẹlẹ̀ gangan what came over you all of a sudden ẹ kàn change bẹ́yẹn bó kò kí n ṣe conversation mi pẹ̀lú yín lánàá lélẹ́yìn náà mi ò mọ reason tẹ̀ fi change bẹ́yẹn. see um, àbúrò àbúrò ṣọmọ pé a ti sùn a lè ti jí i slept over this matter èmi náà rówó ni ẹ sì ọ̀rọ̀ ọkọ àtìyàwó lélẹyìí o ó ní wọn bá ti family lè dá sí o wọn ní ohun tí Ọlọ́run bá ti so pọ̀ kẹ́nibọ̀dì má ṣe yà wọ́n so èmi ò lè yà yín now that is why I am coming with this He is your husband and you have to go back to him yeah really? for better for worse ni marriage now. oh really. yeah. ìyẹn yeah, fine ẹ̀gbọ́n mi kásẹ̀ wá gbà wípé fẹ́ bá èmi pẹ̀lú ọkọ mi lọ́jọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣé ìyẹn wá ní reason tẹ́ ẹ jẹ́ kí n mọ́jú. o ṣe mi lóore calm down now ẹ wọ́n ní i'm telling you something you are saying something else enter the car let me drop you at your husband's place wọ́n nu mọ́tò jẹ́ kí n gbé ẹ lọ. ẹ̀gbọ́n mi did you did you just shout at me torí kí nìyẹn fine ẹ má bọ̀dọ̀ láti gbé mi lọ sọ́dọ̀ ọkọ mi ṣé bẹ́ẹ̀ mi fúnra mi mo fẹ́ sára mi wá bíbáyìí mo mọ̀nà láti lọ sọ́dọ̀ ọkọ mi ẹ má bọ̀dọ̀ ẹ ṣe dúpọ̀ láti àfarawé Baby, why did you do that? Kí mo ṣe? bó ṣe máa lé àbúrò ẹ lọ́gbọ́n yẹn ṣe fẹ́ sọ mí lẹ́nu ni. ìyẹn tí ẹ má dá lóhùn rárá o mo tún wọ́n fẹ́ pé kí n gbé dé ọ̀dọ̀ ọkọ ẹ̀ ó tún wá ń ṣàpábà ẹ̀ ó ń ṣàpábà ẹ̀. no na ó máa ń ṣe bí ọmọdé tí má sọ pé mi ò fẹ́ intruder nínú home mi ìyẹn ò ní pé kó wá ṣe kó wà glaring it's not fair i don't like it. see Ṣemilore is my younger sister mi ò lè fẹ́ bá Ṣemilore sọ̀rọ̀ kí ìṣẹ̀ṣọ́ á máa package ọ̀rọ̀ fún i will tell her the way it is yes and just like you said jẹ́ kó lọ face consequences of her action. Oh, no, no, baby. But má ṣe báyìí náà, I don't like it. Sit down now, I don't like it. Mo kò tún ṣe báyìí, ṣé ní tiẹ̀ náà ni mo ń ṣe? Ẹ bọ̀ díẹ̀, I was just trying to ilé kúrò náà understand now. Mo kò dá sí ọ̀ ẹ̀ ọ̀rọ̀ yìí. Bàbá ìwà kiri, ìtẹ́lọ́rùn bàbá ìwà o má finú mi o mo mọ̀ ọ́ jẹ́ má finú mi o. sorry dear o rántí ojú mi. at all. are you not Demola. yes i'm Demola but i don't know this Me, you look like rójú i'm sorry. you are Demola right. yes wọ́n sún bí ojú mi ò lè tàn mí jẹ náà ó dẹ̀ ṣọ́pọ̀ rántí ojú mi. at faculty of arts. irọ́ ni o. course rep. are you kidding me. <laughs> yeah. ah. hey. to Tokunbo right. Tok oh my I change bẹ́yẹn náà ni. damn. Ah, ṣẹ̀rí ìsìnbá yìí ìgbà tí mo dẹ̀ fẹ́ wá bá àwọn òfà mi padà sẹ́yìn kí n máa bá má bínú má dá anyway má bínú má bínú eh, ìyàwó mi lélẹ̀. ẹ eh, ẹ ká sàn án. Oh, <laughs> thank you thank you nǹkan tí mò ń kó lé lórí nìyẹn. o <laughs> lè change more like ah. swear. Nigeria gan ò change wọn kàn pariwo change ní So ìrẹ́ ever lè change rárá. Ah. how far na how to zan. kó tún sí iye gẹ̀ kí ló wá ṣe treat me. Oh, mo ń wáyàn lára round yìí ni so i'm trying to look for one honourable Ṣókẹ́yẹ. come again Ṣókẹ́yẹ same Ṣókẹ́yẹ honourable. Yeah. ilé mi lè lé ilé honourable lè lé ẹyin ilé mi honourable ń gbé àjọ ah. wà ní. in that case jọ̀wọ́ mú mi lọ bẹ̀ mo ti káàkiri káàkiri. ayé ẹ̀ ń ṣe pé iṣẹ́ ni tẹ̀lé mi ń tẹ̀lé mi gangan ni àà ah, ah, ta lè lè èyí ló máa ṣàánú mi jẹ́ ìtú sáré dìde ah, eléyìí sáré tẹ̀lé mi ni o èyí jẹ́ ń wá pákísì. pé kíni àti ẹ̀pìnyà. Babatunde, when did you get back into the country? And why are you stalking me like a criminal? Adétun, àní tí mò sọ ni pé kí ló dé tí mo gbà fún ẹ pé kò fi mí sílẹ̀ kó má dé. That hasn't answered my question. Ṣùgbọ́n ẹ pé àìsí ẹ nínú ayé mi òfò ló jẹ́ sí fún mi nítorí títẹ̀ ni mo ṣe wá sílé kí ló ń sọ kí ló ń sọ báyìí i mean ìyàwó àti ọmọ ẹ̀ ń kọ́. ìyàwó ìyàwó ṣá <clears throat> adétún sórí kéèyàn ní àlàáfíà kó ní ìfọ̀kànbalẹ̀ kó má níyàwó ó pè mí ju pa mí kú tí mo gbé sínú ilé tí mo ń pè níyàwó lọ gbogbo nǹkan pátápátá ló fi dáa jùlọ baby come back to me please jọ àìsí ẹ nínú ayé mi ayé òfo ni mo kàn ń gbé. má finú mi o mo mọ̀ ọ́ jẹ́. ó kàn ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò normal kéèyàn má rí kí n má ṣe blood test náà a dẹ̀ ṣe test result jáde pé èmi as òun náà as ṣàmọ́ wa lajú lẹ́ àwọn méjèèjì máa wá fẹ́ra wa àwa bss ọmọ tí wọn máa fi ní kúfọ̀ lajì á máa gbowó dànù ní nà ó ní tiẹ̀ lè stress ara mi. ẹ̀ẹ́dẹ̀ tí ṣáà ṣe test nísìn wọ́n ti lẹ́ẹ̀lì fara yín ìwọ as òun as gbọ́dọ̀ ọ̀rẹ́ mi ṣùgbọ́n kí bọ́bọ́ yìí lọ́ọ̀fẹ́ ìwọ náà wò láti pẹ̀tẹ̀ sí bára yín bọ̀ òun náà lọ sábúrò ọ̀dọ́ still kò pé òfin yàn chance òun náà fún yàn chance mí. wo wo wo gbàgbé pé bóyá ó travel ó padà dé and then èmi náà mi fún anybody chance àsìkò ní gbogbo nǹkan and that reminds me guess èèyàn tí mo rí ní ọ́fíìsì. jọta ni. o ò tí ẹ lè ronú lọ ọ̀dọ̀ ẹ rárá mo rí Janet. Janet Janet. Janet secondary school. Oh, oh, oh, Janet ìyá wèrè. yes wèrè gidi bó ṣe ṣe wèrè ẹ nígbà yẹn náà ló ṣe tó báyìí bó ṣe ń pariwo oúnjẹ yẹn ó tiẹ̀ wá ní wọ́n wá wá one group. group <laughs> Eh, I think lẹ́yìn tá a jáde àwọn kan ṣì máa ń bára wọn sọ̀rọ̀ so wọn wá create WhatsApp group kan wá láwọn fẹ́ ṣe reunion eh, èmi kàn fún nọ́mbà mi dẹ̀ fún nọ́mbà pé kàn àdùn àmì it won't be a bad idea pé kárí àwọn old school mates wa náà. as in gbogbo wa secondary old secondary school mates. yeah. ṣé o máa mu drink kí n kọ́ bẹ́ẹ̀ gẹ̀ẹ́sì. ah mo ní ìdí ẹ̀ ní stage tí mo wà yìí favourite àbí o ti change brand. yes na favourite brand. ẹnẹsí mama ẹnẹsí mama ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi wo búkì bá ọ̀rẹ́ mi gẹ̀ẹ́sì ẹnẹsí kan bẹ́ẹ̀ yẹn jọ. ó jóná ìyàwó la fẹ́ o ẹ má jẹ́ fún ó jóná. wọn ló ń bá ṣàtò lè tó báyìí. bébí má bínú jàre àwọn people yóò fọ́ ni gan you won't understand. àwọn people wo ni. àwọn mate mi yẹn ni o àṣìlẹ̀ eh, these people are so interesting. Eh, but ṣebí wàá tiẹ̀ sì gbé fóònù sílẹ̀ wàá jẹun tán tó bá dẹ̀ jẹun tán you go back to your phone and reply all the messages. kí n jẹun tí bá fi lè fi fóònù sílẹ̀ kí n jẹun màá ti bá over five hundred messages tí n bá padà débẹ̀. ṣé o lè tó yẹn ni. baby ó le jù bẹ́ẹ̀ lọ you won't understand please eat your food i will join you later okay. Baby, eat your food. I will join you later. onítàn mo ti wà níwájú ilé ẹ àmọ́ kò sílẹ̀kùn ṣíṣí mo dẹ̀ kọlẹ̀kùn kọlẹ̀kùn kò sẹ́ni bọ̀dì tó dá mi lò ó sí nílé bọ bọ ìwọ náà ló sọ fún mi pé o wà nílé pé kí n máa bọ̀ náà. hello hello. bro kí ló ṣẹlẹ̀. ó ah, lóun ò sí nílé. Ah, kò sí nílé bí ti báwo ṣé bí iye pé ká tó máa bọ́n sìn tẹ́ ẹ sọ fún mi pàtó ń bọ́ everything. Ah, bro ẹ wò ẹ kì í sọ fún mi ṣé máa gbọ́ tèmi ẹ̀gbọ́n lẹ jẹ́ sí mi mi lè parọ́ fún yín mi lè mú fòfin ẹ gbàgbé jẹ́ òye òṣè tí mo kò gba títí ẹ̀yin náà ìwúbi tẹ́ ti ń bọ̀ náà ẹ̀dín nàìjíríà bíi ọmọ yìí wọn wá mẹ́sìn ọgbà èrò yìí yóò gbàdá ẹ wò yẹ yìí mi rò pé fẹ́ bá ní nǹkan kan ṣe mọ́ mi lè parí fún ní nǹkan tó fẹ́ bá ṣe mọ́. Johnson kò lè yí ẹ já lọ. tó délé ayé làkùkọ tí ń ṣiṣẹ́ àgò. sori yìí ló ń bá a jẹ. yes lẹ́bù yẹn ó yàtọ̀ síra wọn náà. I want to look good. Mm-hmm. We need to look good. Mm-hmm. So mo fẹ́ kó bá mi get dressed tí màá wọ̀. Mm-hmm. Very shapy one. Okay ṣó mọ̀ pé èmi ò lára púpọ̀ nǹkan tí máa wọ̀ tó máa gbé gbogbo shape mi kékeré yẹn tó máa gbé jáde tó máa fit mi dáadáa nǹkan tí mo fẹ́ nìyẹn. ẹ ṣó mọ̀ pé size eight ni ẹ bí ẹ kí kúkú bẹ get size two tó yẹ pé ó máa páàkì gbogbo shape rẹ á gbé tibí jáde á gbé tẹ̀yìn jáde àbí ó di. ilé wo wá ní size two ṣé òun mock mi ni. má ta lóhùn jàre wọ́n á gbọ́dọ̀ rìnrìn dọ̀tí níbi tá a bá dé yìí yes àwọn tí wọ́n ti rí wa for yes. tá a bá wọlé báyìí wọ́n máa mọ̀ pé kò ń ṣe level tó fi wá sígbà yẹn la ṣe wà ló báyìí. a ti upgrade. level don change. yes ah, ah. Ah, ṣé yàn kárí báyìí sọ́mọ aláwọn ọ̀rẹ́ yàn um, anyway ẹ mọ̀ pé married woman, me. There is, I can't dress anyhow. I need to dress decent, you know. But you single. Ah. Okay, so nítorí o ti marry nsin gbogbo fashion sense ẹ o ti lọ àbí. Èmi ò sọ bẹ́ẹ̀. I'm just trying to make you guys understand pé bẹ́ẹ̀ ṣe máa múra. Kọ́lé mi I have to dress nice but decent tó ti yẹn báyìí. jọ bá mi pe ọmọ ẹ àwọn new arrival tó lọ́kọ́ wá lánàá yẹn mm. káwa kọ àwa la fẹ́ já bẹ́ẹ̀lì yẹn. jọ òkè ó ti yé mi size two wọn kì ah, ah. eighteen ni wọ́n ti wọ́n. size zero lèmi zero size zero a máa kó gbogbo ẹ̀ mọ́ra wọn. báwọn nùgbàlẹ̀ lọ ni tí màá wọ bọ́m̀bọ̀m̀. ẹ̀gbọ́n mi ibi táyé bá yí sí ni ká bá yí sí ah, nǹkan báyìí náà ló wá in vogue now ó ẹ bòbó dẹ̀ wà ní benefit títí ẹ o I mean you get to meet your old friends exchange contacts ẹ lè transact business láti bẹ̀ now. and it's true o dẹ̀ rí yẹn náà sọ you know network you get to meet business um, transactions and co. ẹ jọ ara wo wá níyàwó yín mú látàárọ̀ o. ah iṣẹ́ ẹ̀yin obìnrin nìyẹn o ṣe rí tó bá gbà yín láàyè you can use fifty years to make up ó dà pé àwọn náà ló ń bọ̀ yẹn. Wow. Yeah. Ah, ah. Where's my hat? Ìyàwó mi ló bá ìdò báyìí. Ẹ ẹ mo ní ojú mi lójú ẹ. Ẹ wọ ẹ má wọrí yọ. Màmá mi sọ ìyàwó mi ni. Ṣé ti ṣe ìwà ìwé má wọrí jàre? Ah, ẹ ṣé ọ̀pọ̀ yìí mi ò ní bá yín lọ wáyé. Àà ah, ẹ má bá wa lọ, ẹ má tẹ̀lé wa. Bẹ́ẹ̀ ni o. Ọ̀rọ̀ rẹ̀ ojú mi ò fẹ́ kà wọ́n. Jọ ojú mi dojú ẹ o. My eyes are your eyes mo fọlọ́ ọba bẹ̀ má wá iṣu o ó ń wá iṣu gidi gan ni o fún mi kọ́kọ́rọ́ mọ́tò jẹ́ kí n máa lọ. kọ́kọ́rọ́ mọ́tò èwo ṣe lè wá gbà lọ́wọ́ mi mo ti náà lọ sí anywhere ṣé o gbé mo ṣeré ìrírí ọ̀wẹ̀rẹ̀ oṣù mọ́ lọ bá kiri mo ní kó dúró síbi kan wọlé lọ síbi kan sẹ́ni ọ̀sọ́gbọ́n lọ ṣé o fẹ́ fagídí kúrò nílé ni. ṣé o bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ apá ẹ ò ní ka mọ́ fún mi ní kọ́kọ́ lọ mọ́tò jẹ́ máa lọ jẹ́ máa lọ wọn kú. ó rẹ̀ pé kò ṣe ṣé o o dúró lọ àwọn kọ́tò àbí ẹ̀jẹ̀ ta ló lórí ẹ kí ni gbogbo rẹ̀ jẹ́ fọwọ́ mẹ́sàn-án òdúmọ̀ ẹ̀kọ́ ohun ẹ̀yin àtìyàwó yìí ti pọ̀ ojú kọ̀ọ̀kan ògbólé kan kí ló ṣẹlẹ̀ madam kí ló ṣẹlẹ̀. ariwo náà kò má dá lóhùn ẹ má dá lóhùn òun lorúkọ òun kó pariwo ni. ẹ má dá lóhùn o mo sọ fún mo ní ìmọ̀ àtàwọn friends mi a ní reunion lẹ́nìí ó lóun ti gbọ́ ó wá dílé nìyí mo á mú kọ́kọ́rọ́ pé kí n máa lọ ó lọ kọ́kọ́rọ́ gbà mọ̀ mi lọ ó ní mi gbọ́dọ̀ lọ sẹ́ni ìwẹ̀ ẹ bá mi sọ fún kó má wọ èṣù lọ. Eh. Eh, eh, èwo ni kí ló ń jẹ. ẹ wo ẹ má dáa kí ló sí ọlọ́jà reunion òṣì lọ́jọ́ ń bẹ̀ ìbẹ̀rẹ̀ òṣì ìbẹ̀rẹ̀ òṣì lọ́ní náà ibi àwọn ẹ̀kọ́ àtijọ́ wọn ti pẹ́ lọ́ máa kóra wọn máa lọ ṣoṣì kiri ṣé ẹ̀yin lè gbòòrò ẹ̀. ẹ wo ẹ má dáa ló wọn yọ ló ń pa o ah. àwọn tí yóò bá jọ lọ sí school àwọn mm. old friends ìyọ́n máa gather together ẹ understand ẹ máa sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ah, ayé yín ṣe máa dáa. kẹjọ wà kẹjọ ẹ náà gbọ́ kẹjọ. ẹ madam madam. ẹ wo ẹ má wulẹ̀ jàpátá púpọ̀ lórí ọ̀rọ̀ ìṣòro yìí èmi àti yàrá ìyá létà jẹ́ kìnìún nǹkan ọ̀rọ̀ ìkéré àwọn àjọjú ẹ má wọlé má fẹ́ mi ìfilẹ̀ nǹkan tó kéré àwọn àjọjú mi báwo bẹ̀ ẹbẹ̀ létà máa ra níbi ẹ̀ṣọ́. fún mi ní kọ́kọ́rọ́ jẹ́ ti máa lọ fún ní kọ́kọ́rọ́ sórí ọ̀tọ̀ dalẹ̀ o ti tẹ́ o sórí ọ̀tọ̀ dalẹ̀ sórí ọ̀tọ̀ sílẹ̀ pàdé tó ti pèrè òbí lórí. tẹ́kù fún mi kọ́kọ́rọ́ jẹ́ èèyàn ara ni màá wọlé. tó bá mú ẹ tó bá mú o jókòó síbẹ̀ tó bá mú o fò jáde o ti lọ lọ́bọ̀ kú lọ́bọ̀ wọn. mo jẹ́ sọ fún láti jọ yìí o sọ ọmọ wá dé tí mo múra tán o wá fún kí lọ wọn láti wọ́n ti mú ọmọ náà ṣáná aláré màmá ni alárédè nìyẹn ìrìnkúrìn kò tọ́ sí ẹ. You no even change. The way I dey see you now no change from the way you dey see you for WhatsApp. o ń tẹ̀lé mi lọ́lé rẹ̀. alága alága alága wa lé kọ́lájà wa ṣe lé náà. Dennis. So good to see you, ladies. I mean, the last time I saw you were like. Excuse me, excuse me. I've always been a big boy. Check me out. No, no. Anyway, it's so good to see good you. Good to see you today. So good to see you. Ọ̀gá o. Eh, ọmọdé ò máa pẹ́ dàgbà o. Ẹ ah, eh, eh, jọ o, kí ni ìtumọ̀ yẹn o? <laughs> Ah, ah. Mo ní kọ́ lélẹ́yìn ni. Òun náà kúkú ni. Wow your husband has really done a good job on you you look amazing. thank you èmi náà mo máa sọ fún almost every day máa ní ẹ eh, kíní kan ni ah kíní kan ni o. ẹ wo ẹ jẹ jẹ jẹ jẹ ilé mọ àti ilé ìjẹ jẹ lọ. ìtẹ́lọ́rùn. ọmọ yóò jọ pọ̀ kú ọmọ ọjọ́ wàhálà kan sọ sí ìrìnlẹ̀ ẹ̀rù ló o. àyẹ̀ náà dà ẹ wà ọ́ tẹ mi. ó ó ó michael. dàì náà tẹ o orí kúta ni máa jìkìjìkì gègé o méjì àti ìfìràwálẹ̀ ah mr and mrs láti gbà yẹn cdc o ti sọ̀rọ̀ ju pàdé mi jókòó cdc o pàdé mi jókòó la jókòó jókòó ẹ̀gbọ́n ẹlẹ́gbẹ̀ẹ́ jókòó ẹ̀jẹ̀ ágídó dé lórí àwọn ẹ̀mí lórí ọjọ́ bí a fà rẹ̀. àwọn ọmọ wa fà rẹ̀ àìdè See you guys. Oh, wow. wow. wow. wow. wow. wow. wow. wow. wow. I'll chop <laughs> is here, eh? you. God, let me ah, that time. Yeah. Oh boy, long time. Hey, why you telling DJ? For our own now. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. with your wife. You love her, you will not love her. And if not even for her, because of your child. Baby, take me at your sọ́ọ̀tì kìíní yìí. Ó lè ṣe I love you so much. And I love you too. Bó èmi ti bakada kádàrá mi náà, wọ́n ní tẹ̀dá ò bá gba kádàrá, á gba kodoro. Èmi ti gba and irú èèyàn tí mo jẹ́ mi ò lè hurt another woman tí mo mọ̀ wípé mo wà nínú ilé she be looking for you i mean ó máa ti wà frustrated pé bó lọkọ òun wà kó i mean I, can't do it please please mo ti sọ fún ẹ o let's not just repeat this thing again there's nothing to talk about this thing kò sí issue kankan láàrin mi àti ẹ jọ nítorí Ọlọ́run don't even bring it up again. bébí má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ adétún adétún. Dakota lọ́rùn má wá ohun tí ó sọnù kiri ìtẹ́lọ́rùn o bàbá ìwọ o jẹ́ kó lọ́rùn má wá ohun tí ó sọnù kiri ìtẹ́lọ́rùn o bàbá ìwọ o. mo mọ̀ ọ́ jẹ́ má bínú mi o òrékelè wọ̀nyé ìtẹ́lọ́rùn wo bàbá ìwà bàbá ìwà bàbá ìwà o ṣé ni mo wí ṣé ni mo sọ ọ̀rọ̀ tí n ẹ jọ̀wọ́ ẹ fi kọ́gbọ́n ọ̀rọ̀ tí mo wí olóhùn tí mo rí bẹ́ẹ̀ ni mo ṣe ń pariwo ẹ fọ̀rọ̀ mi kọ́gbọ́n ah. jọ̀wọ́. Spanish. Imagine. How can you love the married woman? Ṣé possible ṣé my love married woman? Kò má dá. Kò are you okay at all? Surely, make one bẹ́ẹ̀ kọ́ jẹ́ olórin What's the meaning of this? Say, she have Ṣé ìṣàfihàn Say she have finished. Don't ló bá sọ̀rọ̀ gan-an no who are you chatting with tó o lè rí pé èmi tí mò ń bọ̀ láti ọ́fíìsì láti tàbí mo ti gbòòrò pé nǹkan jóná so sílẹ̀ bá jóná bí wàá ṣe máa chat there and you no know. baby i am sorry mi ò mọ bó jẹ yín ti jọ. ilé ò lè jẹ ojú lásán o and you are right beside the the the, the food ó lè jóná báyìí lára ó dẹ̀ mọ̀. baby no like that seriously mi ò mọ bó ń jóná baby. kúrò ní ọkọ irú rọ́bìṣì wọlé léyìn náà. Kò má dá, kò má dá, ẹ̀sùn wọn, ìyà ni ó kò jẹ ni, ìyà ni ó kò jẹ ni, títí láàárọ̀ jẹ́ ó yà náà ṣé máa jọ ń bọ̀ sí ìní ibo ló wá há sí ewu ló wá ṣe inú ilé ìjọba jọ ń bọ̀ sí let me help you. ṣòro ní sòrò ìgbà ó ní gbogbo oge ìwádìí sí ẹ báyìí. oge ẹnujọ́ mẹ́ta yóò fẹ́ yé mi mọ́ o tó bá wọ ẹni aṣọ báyìí parapara parapara selfie ni à ń jáde lọ anywhere báyìí wọ́n máa fẹ́ tó burú jù bẹ́ẹ̀ wà tó yà. you don't know you're a married woman. baby ibi tí ayé bá yí sí ṣe ká bá wọn síbẹ̀. so ayé ṣẹ̀ṣẹ̀ yìí sísẹ́ ó fi lọ́dọ̀ tiẹ̀ ni all of a sudden nǹkan tó kì í ṣe tẹ́lẹ̀ bí ẹ̀ṣẹ̀ wá ṣe. a tó kú bọ̀ báwo ló ṣe ń rí sí mi báyìí náà kí mo ṣe just a selfie this is a trending thing now let's join the trend. Ah. trending ni oh, wọ́n náà ò tún gbogbo nǹkan tó ń ṣe ni kò yéèyàn. It's not necessary. Àti ẹ̀ka sọ̀rọ̀. Ẹ ẹ́ Bukki báwo ni jàre? Ok o. Látàárọ̀ tí mo ti pè é. Ẹ má bínú ọ, traffic ni. Ok fine. Um, lọ sí shop kó lọ bá Bukki. Sọ fún pé mo ní kó ṣe gbogbo account fún ẹ. Tó bá ti ṣe fún ẹ, text ẹ sí mi. Má fún lára o. Ṣo ti gbọ́? Yes ma. Wo ní ti ẹ̀ jàre. Ṣèbí sáyé same side lájọ́ ń lọ. Let her just enter, we will drop her on the way. Thank you. Ṣé olùmọ̀ jáde ní àbí mi? Um, ọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo rí owó tí mo rí sẹ́ẹ̀ ni mo ṣe pariwo. so there um, àwọn guys tó ní kí wọ́n gbé business wá sọ́fíìsì yẹn ṣé ẹ ti wá sílẹ̀. sorry for keeping you waiting. ẹ wò honestly mo fẹ́ lè sọ wípé nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn ó strange sí mi i mean àwa méjèèjì la wà nínú gúrùpù yìí mo fẹ́ lè sọ pé mi gangan ni mo ṣe okùnfà bó ṣe wọnú gúrùpù náà ìgbà míì lóòótọ́ àwọn ẹlòmíì wọ́n kàn máa ń sọ̀rọ̀ ẹlòmíì àmà búra wọn àwọn nǹkan míì tí ó bá wà relevant ńgbà mi mi á kàn ignore wọn mo tiẹ̀ lè pa data sef kí n má da anybody lóhùn. àbí bọ̀ tí mo ní sọ́lá ò rí bẹ́ẹ̀ yẹn o at all ṣe bí kò fún exam lórí fóònù yìí ni ó máa tẹ ojúmọ́ tán ni ìgbà míì ó máa gbàgbé oúnjẹ tó ń sè ìgbà míì kò tẹ̀ ní rí tèmi rò rárá fóònù ẹ ló máa tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ sílẹ̀ máa fi ṣú sometimes á ti sùn lọ́gọ́ fóònù ajábọ̀ máa tún pick it up dẹ̀ bó bá ṣe jí làárọ̀ báyìí before kó tó ṣe anything at all ó sì tún gbé fóònù ó sì tún tẹ̀ again. ìyẹn ò dá ìyẹn ò dá lóòótọ́ ah tí wọ́n sọ pé kínní ó yé mi irọ́ ni mò ń pa o ọ̀rọ̀ yóò tiẹ̀ wá yé mi mọ́ rárá see I, I will really appreciate tó bá lè bá mi bá sọ̀rọ̀. of course èmi gan mo máa máa fẹ́ béèrè lọ́wọ́ nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wà rọ́wọ́ àbí kí ló wà nínú group tó jẹ́ pé mọ̀ àwọn ọ̀rọ̀ tó máa ń sọ gbà mí gan kò make sense èmi ò tiẹ̀ kì í dá ah. ẹ bọ ẹ èmi máa ṣàbẹ̀yìn kí n má bínú bínú bínú torí ọ̀rọ̀ màmí kí ló máa mú mọ̀ pé ti dá mi dúró náà. báwa ń tó sọnù kiri ìtẹ́lọ́rùn o bàbá ìwà o jẹ́ kó tẹ́ ọ lọ́rùn báwa ń tó sọnù kiri. Why are you crying? ìtẹ́lọ́rùn o. Honey, I'm not okay. Ah. Oh, okay. Oh, why did they suffer me now? Let, let me get um, drugs for you, please. Drugs? Tell me, my sorrow drugs. I said I'm not satisfied. Nisuru, if you are not satisfied, no one sukuto by. Be okay, Kiri. Ah, this is not normal at all. But I, I thought you were okay. The way you were screaming and... Ah. Honey, I'm not fine. Please come back to me. Ah, no, no, no. What do you mean? Like, maybe tomorrow I will make it up for you, but not tonight again ọtún ẹnu méjì tọ. ló wá sọ fún bí ọmọ kékeré báyìí. Dakota. Ní sùúrù now. Mo sọ fún ẹ na I'm tired. You don't share the báyìí? Ayé ṣòyìn àwọn òkè díẹ̀. Ẹ calm down now. Ẹ máa gbà You want? This is rude now díẹ̀ kí. Jẹ́ kó tẹ́ ọ lọ́rùn. Máa kiri. Ah, ọkùnrin ọkùnrin lẹ ń sọ bẹ́ẹ̀ yẹn. ọkùnrin ò mà ní láárí èmi ò ń gbọ́rọ̀ wọn sórí bẹ́ẹ̀ yẹn tó bá ṣì ń corporate èmi á fi wọ́n lẹ̀ tó bá dé corporate náà èmi á jù wọ́n lẹ̀ bí pọ́s tí ò wúlò mọ́ máa move on pẹ̀lú life mi kí ló kàn mí èmi ò mà ní time tó gbogbo yẹn. but ṣé bẹ́ẹ̀ náà ló ṣe wá easy kéèyàn break up pẹ̀lú èèyàn kéèyàn kan move on i mean the feelings will still be there. what feelings are you talking about? ah babe ibẹ̀ ni kò jókòó sí ibẹ̀ ni kò jókòó sí eh? <laughs> èmi máa move on i hmm. cannot come and kill myself by myself ni lógo mi ẹni orí yẹ ó bá dilé. Hmm. <laughs> bẹ́ẹ̀ ni mo jẹ́rìí ọ̀rẹ́ mi ẹ́ àfi tí o bá ń ṣe wọ̀. ṣé rò bí yóò easy ni kò easy now ẹ̀yin lẹ́kọ̀ọ́ ń sọ̀rọ̀ báyìí kọ́kùnrin travel for the past six years kó fèmí àtọmọ́lẹ̀ sílé kó náà wá greeners pastures kan kiri. Eh? ṣèrò bí easy èmi ò mọ nǹkan tó ń ṣe ibi tó wà èmi náà dẹ̀ ní mi ò lè wá jẹ́ kó sọ mí di holy mary sílẹ̀ sílé èmi mo rọra wáyàn tó máa bá mi grease engine mi kí ni. ẹ kòkò yé mi bó ṣe ń sọ yẹn bíi pé bẹ́ẹ̀ náà ló easy i mean tí ẹ bá you're not even thinking about the risk tó bá rí ẹ àbẹ́yàn sọ fún àbí nǹkan kọ. what risk are you talking about? kí ni ní àsìkò tí mo wà yìí ìgbà tí mo ṣe bẹ̀rẹ̀ lẹ́rù máa ń bà mí tí mo máa ń wò pé ok jẹ́ kí n wà careful bó ṣó rí ìgbà tí mo ti pàdé bọ̀bọ̀ Dennis yìí bọ̀bọ̀ yìí good kò sí nǹkan tí mo fẹ́ tí kò ń ṣe fún mi so romantic he is so good in bed tó bá gbá mi mú báyìí one week mi ò tí ní get over it. jésù jésù jésù. ẹjọ́ rẹ̀ Dennis wo ló ń sọ̀rọ̀ pẹ̀lú nípa. the same Dennis now Dennis ti wà tájọ lọ school ah <laughs> bọ̀bọ̀ yẹn tó bá gbá ẹ mú. Ah! má jẹ́ sọ̀rọ̀ má jẹ́ máa sọ̀rọ̀ kó má dàbí ẹni pé mo exaggerate. ẹ cheers to Dennis to Dennis. àbí o to Dennis. Hmm. Ah, ah, to hmm. Dennis. Dennis Dennis to Dennis. <coughs> ọ̀rẹ́ jọ̀ọ́ má bínú question tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí is there anything between you and Dennis? Sweet what are you insinuating? Ah, I mean, I saw the look on your face now, only tí Janet ń sọ̀rọ̀ bọ̀bọ̀ I'm just curious. And then, um, your husband is a very good man. And very handsome man too. Koni da dá kó wá gba gold lọ́wọ́ ẹ̀ kán gbé pàǹdà lé ẹ lọ́wọ́ nǹkan tẹ́mi kàn try láti sọ nìyẹn. Adétọ́n, I'm a married woman for crying out loud. There has never been anything between I and Dennis back then. And there won't be now. Ọ̀rẹ́, kí ló ń Well, you say there's nothing. I'm just, I'm just trying to be a good friend. Oshe, thank you. There's nothing. Can you play something for me to listen to? Check your wallet, no ẹ káàsán. ẹ kú ọjọ́ mẹ́ta ẹ ra mọ́ ẹ káàsán. báwo ni iṣẹ́ wa ṣé dennis wà nílé. dennis yes ó wà nílé wọ́n wà nílé wọ́n wà round. ẹ ń jáde. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni afẹsẹ débi. all right okay take care. all right all right ma. ọ̀rẹ́ mi ó mọ wọn. àmọ́ ń wo wọn náà fèsì ń look familiar but mi ì mọ mi ì lè sọ bí pàtó kan tí mo ti mọ̀ wọn. òun ló ni bùtíìkì tó wà ní junction yẹn. oh junction tó wọ́n Ah! Ah, mo ṣe ṣe dámọ̀ ní àmọ́ tí rántí but kí ló wá ṣe ń bí báyìí. tó máa sọ fún pé tó wá wá ni Dennis ló wá wá. oh Dennis. sori aunty, ọkọ ẹ máa nice gan-an èmi ò mọ nǹkan táwọn obìnrin máa ń wá kiri. ní lórí òní fìlà. ó ti kó sọ́wọ́ bọ̀bọ̀ yìí nìyẹn o sori bọ̀bọ̀ tá à ń sọ̀rọ̀ yìí gbogbo ejò jíjẹ ni kò mọ pé mo mi ò mọ̀ ẹ́ rí pọ́mọdé ni ẹ ó máa mẹ́sọ̀ pé òun wọ ọbẹ̀ ni ó jẹ́ kí n dẹ́ni pa ọ̀rẹ́ mi níjẹta mò ń fọṣọ jẹ́jẹ́ mo wá ní kí n sáṣọ n bá rẹ nìyẹn tó ń ranjú ó ní kí ló ń wò ìdí ló ń wò ló bá ń wò dí mi nígbà tí màá yíjú padà ọ̀gbẹ́ni kí lòun wò ó lóun rí nǹkan kan má rí nǹkan kan ṣé orí tí mo bẹ̀rẹ̀ gbé ke báyìí tí mo palẹ̀ ke mọ́ eré inú ilé ni tí mo wọlé báyìí mo tilẹ̀kùn lẹ́yìn rìn. Ah, ah, ìwọ kò ń ṣe iye lọ́dún nǹkan tó kó ètò pọ́ síwájú yìí wọ́n ti fún ṣe lẹ́ẹ̀kan ó ti jí pé nǹkan pé ní kòkò búra fún ṣe kí wọn náà lè tẹ̀sẹ̀ bó ṣe rí. Hmm. mo yọ̀ǹda ẹ ó lè fún máa ò fún làní. Hmm. afẹ́fẹ́ ti fẹ́ àti rí fún rẹ̀ lónìí àṣekà sí lọ́bà ni ẹ ògbórí ìyá ó tún tàkà sọ́mu ah, aṣẹ́wó burúkú òṣì ni ẹ kí ló ṣẹlẹ̀. kí ni thank god pé mi ò tẹ́lá not lọ́pọ̀ fún ẹ kí n find out. kí ló find out. ìwọ ti láyè pé wà á jẹ́ ẹ̀dẹ̀ fẹ́ràn. ti láyè tẹ́ mi yẹ. Babe, really? Oh, so ọ̀rẹ́ Janet ló ń bọ́dẹ̀ tó Ah, why man? Come on, everybody knows Janet is a cheerful giver. Ǹjẹ́ dọ́dọ̀ me, would you see me hàn. And we, we had fun and that's it. Are you for real? Ṣọ́rọ̀ ló sọ lẹ́nu yìí. Ṣọ́rọ̀ ló sọ lẹ́nu yìí. Ọkùnrin láì fún iṣẹ́ mi báyìí lọ. Amen. Babe, babe, calm down. Really. Sherry, um, we are mature minds, okay? No, I'm assured. you are Janet Not the same thing so I need láti máa gba ọ̀rọ̀ yìí bí ẹni now let me tell you the truth Janet ló wá mi ó gbé súnmọ́ mi ọmọkùnrin tó jáfáfá tó mọ bó ṣe ń lọ mo hàn. kò dẹ̀ jẹ́. ìyẹn máa kára máa sì kí you do it. calm down but you wọ́n kọ́ ló wá mi ni mò ń wá That should tell you that I care a whole lot about you. Yeah. Okay, there is no need for you to start. Oh, rí tán nílé ayé, Sorry, I was going get um, I got this drug for for the pain and you know, some complaints. But can you go take um, take your drug, please? Then you go on me because when I was leaving for work, you were fine. Then all of a sudden I go back and you're like this. You know, Shelley. Baby, Bíbí go more. mọ̀, call the déédéé bẹ̀rẹ̀ ni, call me now. náà. take your drug, take your drug. i'm sure it's accumulated stress But the man suffer, sọ fún take things easy But the mo ti máa you. Oh, she share, oh, she share. you'll be fine I'll take care of you. oya máa bọ̀ let me hold you. Eh? so ne. Eh? thank you. ìwọ náà dárayá you know i don't like seeing you like this. sísítà ilé lọ́wọ́ pélé ìjálè náà ó ti wọ́n jù náà ṣeré forty thousand ni. ok ẹ mọ ṣẹlẹ̀ ẹ jẹ́ fún twenty thousand. Ah, èló ilé. ilé náà forty thousand. ẹ méjì ẹ jẹ́ fún ní fifty. Ah. tó ti bá pa ọmọ ìyá mi tó jẹ́ ọmọ aníbírè àti bawas wọ́n máa ṣe transfer fún mi ní tó bá yẹ ṣe transfer fún mi àsùnwó yín fún ilé ẹ̀kọ́ náà ah. tó ti yé yín. òun kò kò lọ bẹ́yìn kò lọ bẹ́yìn àìrí nǹkan tẹ̀ ń sọ́wọ́ ẹ̀ dẹ́gbẹ́ ìmọ̀ àwọn tí mo dáa pọ̀ fún yín táyìlì bá ṣe transfer fún mi gbogbo tó wà ní ṣọ́ọ̀bù yà máa gbọ́ ẹ̀tọ́ ni túndé ẹ̀ ọmọ tí mo So ni túndé eléègbé dání gidi gan ni bọ̀ àsìkò owó náà ṣe gbé dání kò ṣe é kéré o bíláwọ̀ lè bá ti ṣayẹ́ fún yẹn gbọ́bọ̀ lọ̀sùn bẹ́ẹ̀ náà ẹ gbólóhùn bíi akíkú mi rí ni. broda ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ gbogbo àwọn tẹ̀ ń dárúkọ yìí èmi ò mọ wọn mo dá wọn mọ. mi mọ̀ kó máa fit ni. àǹtí ah, ah, ẹ káàárọ̀. inú mi tẹ̀sí pé mo bá yín ẹni tó ń bá mi sọ̀rọ̀ látà dà pé ó jọ fẹ́ lè ju ojú tèmi lọ ẹjọ́ kan pariwo owó fún mi lórí bàtà yìí ni lùsí máa ra bàtà tó pọ̀ jù báyìí lọ ẹni kó mówó ẹ̀ wálẹ̀ fún mi. èlé lọ́kọ̀ bàtà tó wà lọ́wọ́ yìí. fọ́tì Ah, uncle. Iye tó ń ta nìyẹn. Tẹ bá fẹ́ bá wa rajà, kẹ bá wa rajà. Kò lè chíì sí. Ṣé sísá yín wọ́n? Mo ṣì máa balá ságá o. Bàbá tí màá ń bẹ̀rẹ̀ ó pọ̀ gan Ẹ má fọ́ fún mi náà. Ẹ kó mú ẹ̀wà lẹ̀ fún. Tẹ bá ṣe mí dáadáa, èmi kò máa kọ́ àwọn tèmi wá sí ìbáyọ̀ máa bu ọjà yín tàn. Ẹ àǹtí, àtẹ̀kọ́ ní fóònù ti ń ríǹgù. Ok, ta ló ń pè mí? mi ò rí lè mú ṣàrí ad ad ad ad de de de Dennis. Yes, Dennis, Dennis, Dennis. Okay, thank you. Attend to ẹ ọ̀nkú kí wàá lè sọ báyìí. ẹ ṣe mi dáadáa sí ẹ. àti nǹkan tá a lè ṣe náà tí ń ṣiṣẹ́ àgò ọlọ́run tá ẹ̀ ń jẹ kàgbàdo tó dáyé ìwọ obìnrin ìtẹ́lọ́rùn bàbá ìwà ìmọ̀ ara ẹni kì í jẹ́ ní oṣù wa o jẹ́ kó ń tó ní tẹ́ ọlọ́run. What are you doing? I've been picking my calls. It's my phone. I choose whose calls to pick and not. Torí kò kún why are you asking me when I'm picking my calls? Kí ló Sola, come on. Wait, are, are you telling me it's over between us? <coughs> like, seriously? Do we have anything together Come on, before? No, sọ fún mi, ṣé a ní kankan in common Oh, you're talking of nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa It was a mistake and it will never, never repeat itself again. Ṣó ti gbọ́ <laughs> Really, bákan náà ni gbogbo yín ṣe nǹkan tó mọ̀ pé ó máa jẹ́ wà kọ́kọ́ fi irun mú àfi ṣàbàṣà you know before you come to realize that it's worth it. ìwà títa ni. èmi àti ẹ of course èmi àti ẹ náà ni. <laughs> when you're done blabbing move your car out of the road let me pass. <laughs> baby yeah, yeah, yeah, yeah. easy easy. okay you want to go this way ṣo fẹ́ lọ báyìí ni àbí o fẹ́ dúró kí kọ́kọ́ reverse for ẹ. My friend, move your car. Let me pass. Are you okay? Calm down. Calm down. Come on, Ah, you see, no. àtàárọ̀ láti wà ń bẹ̀ now. we spent almost five hours there and you're not satisfied kí ló tún kí ló now? fẹ́ no no no no èmi ò shake kankan mọ́ Baby, bébí ah, ah. mo ti bẹ̀rẹ̀ kó máa ṣe bí aró ah, i'm not satisfied. ìgbà wo ló wá di báyìí ṣé bí mo ṣe ń ṣe bí ara wo lélẹ̀ tí mo dẹ̀ máa satisfy ẹ why did you become like this? ah wo wo wo wo fi mi lẹ̀ jẹ́ tiẹ̀ mọ́ bí tí mo Baby, mu mo fẹ́ pààyàn ni. bébí ẹ máa gbà láti go go where again no no no fi mi lẹ̀ ah a ní mi ò ṣe mọ́ ó ti rẹ̀ mí. mo máa ṣe o what kind of thing is this na i'm not fine i'm not okay padà bọ̀ máa bọ̀ nílé o leave that water come and meet me kí ló dé náà. ìdáwó nílé ìdáwó. ìta Whoa! like it. I like it. Yeah. Dennis! Dennis! Dennis, stop to me. protegido. Deus. Ondisyonan yo waj had fo yon Mwou fife yon Mwou fife w pa e she Mwou fife w pa e yon An se so On e to wak bon mwen Furi lele sou libet Mwa kwa da japon Mwen ben solan mwen blos son la li Mwen never listen Yo we tife w pa e ba e den se wo wo Mọ́nísọ́lá ibi tọ́rọ̀ dé yìí kò sí nǹkan kan tí mo lè ṣe mọ́ it's not even with this kind of case èmi ní kí n wá sọ fún ẹni o gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn láàrin èmi àti ẹ̀ ò gbàgbé pátápátá o gbàgbé pàdé excuse the rain wọ́n lọ máa rò pé ó lọ́kọ níbi kankan. My lawyer will get back to you. I'm sorry. you see, ṣùgbọ́n nǹkan tọkọ sọ, hmm? ẹ máa rí ojú, ẹ máa wá ìrojú kiri. Hmm? Look at what you've caused for yourself. Wow. Anyway, um, as you know, <laughs> I am an IPO so tàbá rí fa cake sí DPO torí bá be ṣe wọ́n ṣàjẹ́ sí court. the other way round tí wọ́n bá it's all good because we are talking about murder case you can wait till the husband just said <laughs> huh? too bad. I'm sorry. I'm sorry.